irmão. gbòǹgbà kàlà èrìjò gọ́lá òsílẹ̀kùn kalẹ̀kùn dẹ́nà gbòǹkì yín nílé àwọn bàbá tẹ̀yìn nílé bàbá tẹ̀yìn ẹ̀yìn dára yín nìyàn bọ́kọ bá ti pé báyìí sí èkejì àwọn ò pé báwa báwa nílé àwọn bàbá tẹ̀yìn gbogbo ẹ̀yin tèmi nílé hmm, àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ní bàbá ìtàn ìdí nìyí tá a fi wà ní ibi ìfilọ́lẹ̀ eré sinimá àgbéléwò Lisa B èyí Latif Lateef Adédìméjì àti Mobimpe ìyàwó rẹ̀ tí wọ́n ṣe hmm, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀sùn wọn sí àyẹn ẹ̀jájọ ní gbólóhùn ká máa ṣe kí ni ìtàn wa ká máa sọ fúnra wa ó jẹ́ ohun ìdùnnú àti ohun àmúyangàn fún gbogbo wa pátápátá lẹ́ni inú mi dùn ayọ̀ mi kún gbogbo àwọn tó tẹ̀ wá níbí báyìí pé inú gbogbo wọn máa dùn mi ò lè dúró láti rí gbogbo bó ṣe máa lọ ní bíbá yìí lónìí ẹ ti mọ bá ṣe máa ń ṣe lórí Orísun tẹlifíṣàn ẹ orúkọ tèmi ò tẹ̀ yí padà Olúwafẹ́yì Fúnmikẹ́ Adéwọlé ẹ máa bá wa kálọ. Lisa, ọlọ́pàá. aráalé mo kí yín o Jídé Abọ́nà lórúkọ tèmi o ọmọ ọ̀tẹ́ náà tẹ́gbẹ́dọ̀ máa táwọ́ sí ni gbọ́mọ tó ní ohun tó yìnbó ni ọmọ àgbẹ̀ ńláwó pamọ́. mo kí gbogbo ẹ̀yin aráalé pé a kú àsìkò yìí o orúkọ mi ni Kazeem Adésọjí Adéòtí. ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti odi mo kí yín o ṣé dáadáa lẹ wà o ṣé dáadáa ni mo bá yín o. ẹ kúrọ̀lẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa lé ṣé o ẹ ṣé gan ẹ kúfẹ́ wa yín ṣe mí nílé lóko lẹ́yìn òdì èmi ṣì ni ọmọ yín Nkechi Blessing Sunday orúkọ mi ò sì yí padà. gbogbo àwọn aráalé níbikíbi tí ẹ bá ti ń wò mí orúkọ mi ò yí padà Ibrahim Yekini Bakare gbógun mi ọmọ ogun ọmọ ogun lágbẹ̀dẹ ọmọ agbórin tún rin rọ. ẹ̀yin aráalé nílé lóko lẹ́yìn òdì a togun-togun a tọ̀wọ̀tọ̀wọ̀ a nílé a dẹ̀ lẹ́yìn òdì bó o o ṣe wà báyìí sí o bá Peter Mayo. báwo nínú yín ṣe dùn tán láti wà ń bí lónìí. inú mi dùn pé àwọn lọ ṣe eré lísàbí nígbà tí mo wà ní secondary school tó ń kọ́ wa nínú history tó ń sọ fún wa nípa lísàbí mi ò mọ̀ pé ọjọ́ kan èmi náà kópa nínú eré lísàbí so inú mi dùn gan lálẹ́ yìí. inú mi dùn wọnú ọkàn inú mi dùn débi pé nínú ojú mi ẹ máa rí ìdùnnú níbẹ̀. ìwé ìdáwà ti ń ṣe nǹkan tó jẹ mọ́ ti àṣà àti èdè Yorùbá inú wa máa ń dùn àwa dẹ̀ máa ń wà níbẹ̀. ẹ mọ̀ pé nc tó bá ti ní ṣe pẹ̀lú native àti bíi pé Nkechi máa wà mẹ́ so mi ò lè wait láti rí ní ṣàbí pẹ̀lú thriller tá a rí àti àwọn òṣèré tó kópa nú ẹ̀ ẹ mọ̀ pé nǹkan tẹ máa rí lè ní ó jù bẹ́ẹ̀ lọ. Ah, inú mi dùn gidi gan ni because um, ara àwọn iṣẹ́ tá a tínú wa máa ń dùn láti ṣe ni. inú mi dùn gidigidi gidigidi gan-an pé à ń ṣe sinimá ní èdè Yorùbá àtàwọn tí kò tẹ̀ kí ń ṣe Yorùbá ló ń wá sí sinimá láti wá wò wọ́n bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ inú mi dùn inú mi dùn inú mi dùn torí pé a ṣe iṣẹ́ takuntakun nínú iṣẹ́ yìí ẹ ayọ̀ ẹ tó bá dẹ̀ ṣiṣẹ́ takuntakun ni pé káwọn aráyé rí wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà. mi dùn púpọ̀ láti wà níbí lẹ́nu torí wípé wọ́n ní ẹni tó bá ṣe ohun takuntakun ó yẹ ká jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ṣe ohun takuntakun torí wípé yínníyínní kẹ́ni lè ṣe mí inú mi dùn púpọ̀ fún Lateef àtìyàwó ẹ̀ Mobimpe torí wípé àwọn òṣèré tí wọ́n ṣe fìyàngàn ni wọ́n Yorùbá tó ń fi iṣẹ́ ẹ̀ gbàṣà Yorùbá lárugẹ torí mò ń fọ́lọ̀ yín mo mọ̀ bẹ́ẹ̀ ṣe wà pàtíkúlà nípa àṣà Yorùbá báwo ni inú yín ṣe dùn tó láti wà bíbá ilé ni pé ìtàn Yorùbá ó ti wá di ohun àgbéléwò kì í ṣe ní Nàìjíríà nìkan káàkiri àgbáláyé. ẹ tá a bá wo sinimá tí a wá ṣe àfihàn ẹ lénìí ẹ rí i pé Lísàbí Lísàbí ò kì í ṣe ohun tí ó jẹ́ àjòjì sí gbogbo wa torí bá àti ẹ̀ mọ ìtàn yẹn à ń abá àrọ́bá and then àwọn àgbàlagbà Yorùbá ní àrọ́bá òun ni bàbá ìtàn. ẹ gbogbo ala mọ ìtàn Lísàbẹ̀ tí ó bá dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àǹfààní rẹ̀ fún láti wò ó lórí Netflix ìtàn Yorùbá Ẹ̀gbá àti àwọn ará Ọ̀yọ́ ni ẹ kò sí tá bá ń sọ ọ̀rọ̀ àwọn ará Ẹ̀gbá tí a ní sọ̀rọ̀ Lísàbí. mo fẹ́ kọ́ máa retí ni sinimá tó lárinrin sinimá tó kọ́ni lọ́gbọ́n sinimá tó ní ẹwà èdè sinimá tó jẹ́ pé àwòrán ẹ̀ bíi gíláàsì ni sinimá tó jẹ́ pé tá a bá ń lọlé a máa rántí pé à ń kọ́ ta wá wò yìí fíìmù ni. nǹkan tí mo ń retí nínú eré yìí ni pé kó dá mi lára yá kí n kọ́ nípa àṣà wa àti èdè wa àti nítan àti nípa ìtàn Lisa B. Lísàbí sọ ìtàn àwọn ará Ẹ̀gbá tó dẹ̀ tún jẹ́ pé àwọn tí wọ́n ṣe nǹkan tó jẹ́ nǹkan ribiribi ní ìgbà àtijọ́ tí àwọn èèyàn mọ̀ so ó jẹ́ eré tó jẹ́ pé everybody gbọ́dọ̀ wò especially gbogbo àwọn tó bá jẹ́ bí ọ̀dọ́ láti fi kọ́gbọ́n wípé kò sí nǹkan tó lè dojúkọ tó lè dojúkọ ẹ lè ní wàá ó lè borí ẹ. ẹ máa retí kí ni fantabulous yorùbá yẹn náà ẹ máa retí fantabulousness <laughs> you know um, uh, iṣẹ́ tí ó máa múnú gbogbo èèyàn dùn nítorí àwa tá gan ó múnú wa dùn mo dẹ̀ nígbàgbọ́ pé lágbára ọlọ́run gbogbo àwọn tó wò ó uh, máa gbádùn. it's been long overdue so inú mi sì dùn pé a ti wálé padà and a ti take over cinemas gẹ́gẹ́ bí ẹni tó ṣe eré yorùbá so it's a thing of joy mo dẹ̀ wà proud. tàbí dàmá yòó ṣe mọ̀ ẹ̀yin ni olùdarí eré yìí. ṣé lè bá wa sọ àwọn ìrírí báwo ni ìrírí yín ṣe rí nígbà tẹ́ ń darí eré. tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà làwọn kan tó máa ń ṣẹlẹ̀ tá a bá ń ṣiṣẹ́ fíìmù yìí bíi owó òun yé tó <laughs> owó máa ń tọ́ǹdì fíìmù ni ṣùgbọ́n téèyàn bá ti decide pé nǹkan tó tóbi báyìí lòun fẹ́ ṣe nǹkan tó bá gbà lèèyàn máa fún un so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn àmọ́ nǹkan tó kù ni pé àwọn nǹkan tá a fẹ́ káwọn èèyàn ṣe ń bẹ afẹ́jẹ́ kan sọ ẹ̀gbá ọmọ pé Yorùbá tá à ń sọ ó ti di Yorùbá ìgbàlódé ẹ but ẹ̀gbá la kan sọ wọ́n dẹ̀ sọ dáadáa àwọn tó máa kọ́ wọn lẹ́gbàá yẹn náà wà lórí sẹ́ẹ̀tì ẹ̀ the action náà pọ̀ nu fíìmù náà àdè gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn láction àwọn iṣẹ́ tó wà ní fíìmù náà ni. kí wá ni kí àwọn aráalé máa retí. Ah àkọ́kọ́ ẹ ti ṣe báyìí. bẹ́ẹ̀ni àkọ́kọ́ ẹ máa gbọ́ nu tírélà tàbí ọ pé ọmọ yorùbá kì í ṣẹrú ẹ afẹ́ afẹ́ fi fíìmù yìí afẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé à ń ṣẹrú ń e yorùbá kì í ṣẹrú nǹkan tó bá dẹ̀ jẹ́ tiwa gbúdọ̀ gbà gẹ́gẹ́ bí ìtàn náà ṣe lọ. yìí ṣàbí dán tèmi nílé gbogbo ẹ̀ pátápátá lẹ ti fi ojú ara yín rí ó ní oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun àti gbogbo ẹ̀yin tẹ́ fi ìfẹ́ bá wa jẹ́ pátápátá gbogbo ẹ̀yin là kí ẹ̀yin náà ti rí gbàǹkọ́gbìn tó bá sọ pé kí nǹkan wà dì mí <laughs> premier yìí wà dì mí ó wà kíútì inú mi dùn àwa ọmọ Yorùbá ìtàn wa jẹ́ ìtàn tó rẹwà gidigidi ẹ àǹfààní ńlá la dẹ̀ máa ma ṣe fúnra wa tá a bá ṣe kí ni tá a bá dáàbò bò tá a bá gbé e lárugẹ tá a dẹ̀ ń tu torí pé nípa títu gan ni àwọn ọmọ àti àrọmọdọ́mọ wa ṣe máa bá gbogbo àwọn ìtàn yẹn eré sinimá àgbéléwò lísàbí lísàbí hmm, agbègbè àkàlà ó jẹ́ eré tó rẹwà gbogbo yín pátápátá lè dẹ̀ rí àwọn òṣèré jàǹkànjàǹkàn tó wà ń bíbá ẹ lónìí ẹ̀ Lateef Adédìméjì Mr Macaroni Múyìwá Adémọ́lá Mọ́bíńpé Juliana gbogbo wọn pátápátá lè rí ẹ̀ léyìí tó túmọ̀ sí wípé àwa ọmọ Yorùbá àṣe dáadáa ẹ̀yin tèmi nílé ẹ̀yin náà ẹ má wàá gbàgbé láti lọ wéré sinimá yìí tí ó bá ti jáde títí dọjọ́ mi ìta tún máa fi ìfẹ́ ọlá àti ayọ̀ pàdé nígbà tí mo bá tún máa mú ayẹyẹ tó dùn wá sí ojú ìran yín ẹ èmi náà ní tiyín tó tọ ọmọ Yorùbá àtàtà yẹn ni Olúwafẹ́yì Fúnmikẹ́ ọmọ Adéwọlé ó dàbọ̀. ìṣàbídàn ọmọ ayò eré o. Lísàbí ọlọ́pàá. ikú bàbá yẹn.